لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهج الخليل محمد وبقول من شرع الشريعة نصنع وعلى مقولته الكريمة نهتدي وبكل قول نستدل بآية أو بالحديث المستقيم المسند أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tó ṣe yí pé òun náà ni ó ní ọpẹ́ oore àkọ́kọ́ tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin. E òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí èyí tọ́jọ́ pé òun náà ni oore tí ó ga jù nínú gbogbo oore tí ọlọ́run ọba máa ń ṣe fún yàn ní ayé nítorí pé òun náà ni oore. èyí tí ó ṣẹ́kù fún yàn nígbà téèyàn bá dé inú sàárè òun ni èèyàn ó fi jẹ́ ẹni àlìjánná àwọn wà ní ẹni tọ́lọ́wọ́n bá kà sí. Si, a wà ní ẹjọ́ pé ọlọ́run bá kà sí ẹjọ́ ọlọ́run bá fún ní oore náà ìtọ́jẹ́ pé àwa ń dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba tó ṣe oore náà fún wa abẹ́lọ́run kí ọlọ́run kó má gba oore náà ní ọwọ́ wa abẹ́lọ́run kọ́lọ́run kó pa wá ní mùsùlùmí kọ́lọ́run jẹ́ kí oore náà wúlò fún wa nínú sàárè. No kọ́lọ́n jẹ́ kó wúlò fún wa ní gbangba tá alkiyama ọlọ́run lórí náà ní sábàbí tí a fi jẹ ẹni àlìjánná oore ìtótẹ̀lé tí a lè má dúpẹ́ òun náà ni lórí ìsẹ̀mí tí à ń sẹ̀mí lórílẹ̀ ayé ọlọ́run ọba ṣẹ́wàkù fi kọ́yídìl hayà àwa náà wà nínú ẹni tó jẹ́ pé ń sẹ̀mí adúpẹ́ fọlọ́wọ́n ọba lórí eléyìí ọlọ́run tó wá fi àlàáfíà kún ìsẹ̀mí wa àtúndúpẹ́ méjèèjì pọ̀ mọ́ra wọn àwa bẹ̀ lọ́hùn lórí ìsẹ̀mí wa àtàlàáfíà tọ́lọ́run fún wa kọ́lọ́run ṣe ní tàlìjánà wa fi ga sí i má ṣe ní tí àlìjánà wa tí ó fi lọ ọlẹ̀ lẹ́yìn wá gbà náà èyí tí àtúbọ̀rọ̀ má dúpẹ́ òun náà ni lórí ìfọ̀kànbalẹ̀ pàtàkì jùlọ ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́wọ́n ọba ṣe sí agbègbè yìí adúpẹ́ fún ọlọ́wọ́n ọba lórí ẹ̀ kọ́lọ́n kó má yọ ìfọ̀kànbalẹ̀ kúrò ń bẹ́ẹ̀ gbogbo àwọn agbègbè tí ò sí ìfọ̀kànbalẹ̀ kọ́lọ́n kó bá ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ àwa dúpẹ́ gbogbo oore tó kù tí ọlọ́wọ́n ọba ṣe fún wa gbogbo àwọn orin náà kọ́lọ́n má jẹ́ kí ó bàjẹ́ àlékún oore ọlọ́mọṣáṣe fún ẹnìkọ̀ọ̀kan wa abẹ́lẹ́wọ̀n fún ìbára sọ̀rọ̀ títí ọ̀sán yìí kí ọlọ́run kó ṣe ní nǹkan tí a fi rí ìyọ́nú ọlọ́run èmi tí màá máa sọ kọ́lọ́n kó darí mi síbi èyí tí màá ti rí ìyọ́nú ọlọ́run ọ̀rọ̀ tí ò yẹ láti máa jẹ́ sísọ fún mùsùlùmí kọ́lọ́ má jẹ́ kó jáde láti ẹnu mi ẹ̀yin náà tí ẹ máa gbọ́ ọ gbígbọ́ náà kọ́lọ́ jẹ́ kí ó ṣe é ní àǹfààní gbogbo wa náà tí àjọ wa jókòó síbí ìjókòó wa yìí ọlọ́run kò fi san wá lẹ́san tí ó bá dijọ́ gbẹ̀ndẹ̀ àkìyàmá. la hawla wala quwwata illa billah tafsiri wa èyí tí a ṣe ní àná òun náà ni a kọ́kọ́ ṣàlàyé níwọ̀nba ìtumọ̀ àwọn àyà àtìtì ọlọ́run bá gbà wá níyọ̀ǹda láti tú lánàá a bẹ̀rẹ̀ tẹ̀síìrì láti àyà sẹ́wọ́ntì òun náà ni a ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì nínú sùràtù tọ́ twenty àyà sẹ́wọ́ntì kòránì ogún èyí tó jẹ́ pé ẹsẹ̀ rẹ̀ sì jẹ́ àádọ́rin ọlọ́run bá ń ṣàlàyé fún wa níbẹ̀ pé. A'udhu billahi minash shaytanir rajim. Fa'ulqiya as-saharatu sujjada. ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ gbogbo àwọn òpìdán pátá yányán ọlọ́run ọba òun náà ní fáìlì tí ń bẹ níbi alẹ́kọ́ tí ń bẹ ń bẹ yẹn ọlọ́run bá wá lò ó nílò majihud torí pé ọlọ́run ló àfẹ́tì gbogbo àwọn tí wọ́n jẹ́ òpìdán náà bí àwọn òpìdán yẹn táwọn náà ju idán ọwọ́ wọn lẹ̀ èyí tó jẹ́ pé àwọn juná ọwọ́ wọn lẹ̀ ní pẹ̀lú ìtìyàrú wọn ṣùgbọ́n nǹkan tí wọ́n jù lẹ̀ lẹ̀ kò lè sọ pé ẹ má jù mí lẹ̀. àwọn kan bọ̀ ọ́ lẹ́lẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà lọ́lọ́ọ̀bá náà wá ju àwọn náà lẹ̀ táwọn náà ò lè sọ pé kọ́lọ́wọ́ ọba ọmọ ju àwọn lẹ̀ ọlọ́run ju àwọn náà ní sùjàdàn gbogbo wọn pátá yányán òun náà ni wọ́n forí kanlẹ̀ nígbà tí wọ́n rí alimọ́jísà nígbà tí wọ́n rí ju agbára wọn lọ ọlọ́run jẹ́ kí èèmà náà kọ́ kọ́ńtúrò wọn gbogbo wa pátá yányá wọ́n dẹ̀ fi orí kanlẹ̀. qalu amanna bi rabbi haruna wa musa. ọlọ́run ní gbólóhùn tí ó jáde lẹ́nu wọn òun náà ni wípé amanna bi rabbi haruna wa musa àwa o àti di ẹni tó nígbàgbọ́ sí ọlọ́run ọba Harun àti Musa a sọ fún alánà wípé àwọn tí wọ́n jẹ́ òpìdán alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe ni wípé wọ́n kọ́kọ́ ṣe iṣẹ́ ìgbàfàfọ́lọ́run òun náà ni iṣẹ́ ẹ̀fúrí kanlẹ̀ òun ni wọ́n kọ́kọ́ ṣe lẹ́yìn ìgbà náà wọ́n tún wá sọ ọ̀rọ̀ ìgbàfọ́ lọ́hùn wọ́n wá sọ jáde àdẹ̀sàlàyé fún wa pé oríṣiríṣi ọ̀rọ̀ ni wọ́n sọ gẹ́gẹ́ bá ti mú àyà wa náà Al-Qur'ani Karim torí pé ìṣesí lè papọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ lè má papọ̀ àdẹ̀sàlàyé lè fún wa ní àná. so látara bẹ́ẹ̀ àwọn tí wọ́n jẹ́ onídán gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn sọ̀hábà àtàwọn tàbí gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní kánú awwalan nahar saharo níbẹ̀rẹ̀ ọ̀sán onídán ni wọ́n jẹ́ wàfi ákìrì ṣùwádà nígbà tó di parí ọ̀sán ọ̀hún adìẹ tó ṣe wípé wọ́n padà kú sójú ọ̀nà àtọ́lọ́hún ọba wọ́n nígbàgbọ́ sọ́lọ́hún wọ́n nígbàgbọ́ ọba Harun àti Musa nínú ibòmíì wọ́n nígbàgbọ́ sí ọlọ́hún ọba Musa àti Harun gbogbo ẹ̀ náà láti ṣàlàyé fún wa ní àná. ọlọ́run bá sọ ní ayàtọ̀ tẹ̀lé kọ́. ọ̀la àmàntún làwù kọ́bílà án àdánà làkùn. ọlọ́run bá wá ń sọ ọ̀rọ̀ tí Fìràáùn sọ èyí tó jẹ́ wípé nígbà tí gbogbo wọn forí balẹ̀ tán ó wá ń fẹ́ máa dẹ́rù bà wọ́n alákọ̀ọ́kọ́ ọkọ̀ fẹ́ mú àwọn ṣùgbọ́n àti wà náà fún àwọn tí wọ́n wà nílẹ̀ ilẹ̀ kí wọ́n má bàa nígbàgbọ́ bí àwọn òpìdán ti nígbàgbọ́ ọwọ́ mú àwọn rújúrújú oríṣiríṣi wa gẹ́gẹ́ bá ti kà fún wa níbí ìlànà àti níbi àwọn àyàt míì ó ní kọ́lá àmọ́ntúnláwù kọ́bìlà àna àdánàlákùn ẹ̀yin ẹ lọ nígbàgbọ́ sí Si kọ́bílà and aadana lakum síwájú kí n tó yọ̀ǹda fún yín ìgbàgbọ́ sọ́rọ̀ ọba ẹ̀sìn dẹ́yìn mọ́ gbà yọ̀ǹda kéèyàn tó ní ṣùgbọ́n fìràwọ̀nù mú rújúrújú alákọ̀ọ́kọ́ wá fún àwọn tó kù tí wọ́n wà nílẹ̀ yìí pé òun ò tí ì fún wọn tí wọ́n fi gbà tẹ́wọ́n á ní kọ́ yọ̀ǹda ṣé yọ̀ yọ̀ǹda náà ní tẹ̀tẹ̀lẹ̀. ìnáwó lákẹ́bí ìrókun ẹlẹ́ẹ̀kejì tó mú wa ni pé ìnáwó làkẹ́bí ìrùkùn sọ òun gángan ni rọ ìsùkùn òun gángan ni olórí yín òun lẹ́ni tó dàgbàlagbà jù nú gbogbo yín nípa adán ó tún mú rújúrújú ẹlẹ́ẹ̀kejì wá alẹ́dí alámàkùnmọ̀ sí i kò tó wá jẹ́ ọ̀gá lásán òun lẹni tó ṣe wípé ọwọ́ akọ gbogbo yín pátá yányán lọ́kọ yín nídán tó náà dẹ̀ mọ̀ yìí pé kò sí àlàkọ̀ kankan láàrin Musa àtàwọn onídán kó tó kó wọn jọ <coughs> ṣùgbọ́n kó lè bá àmúrújúrújú wá fún àwọn èèyàn olóyè kó sí bẹ́ẹ̀. ọ̀wá ní falawu kọ́tì anna aidiyakum wa arijulakum min khilaf. lẹ́yìn ìgbà tí ó ti ṣì àwọn yòókù tó ṣì àwọn ẹyin lọ́nà tán ó tún á wò wípé ọ̀nà wo lòun lè gbà fáwọn tó ti gba ẹ̀sìn àfikọ́jẹ́ wípé kóun ó fi àwọn àyà tóun ó fi jẹ wọn kóun ó fi dẹ́rù bà wọn ó pe ọ̀nà tóun lè gbà nìyẹn ó wá sọ fún wọn pé ń dẹ́rù bà wọn náà pé bẹ́ẹ̀ wọ́n lè ṣẹ́rí padà kó níbi ìgbàgbọ́ tí wọ́n ti ní ó wá ní fáláwo kọ́ tí a ń ná àìdíyà kún ó ní máa gé ọwọ́ yín wà á rí júlá kún min khilaf màá tún gé ẹsẹ̀ yín nípasípayọ̀ ẹ ti bá gé ọwọ́ ọ̀tún ẹ̀ ẹsẹ̀ òsì ẹ̀ ni màá gé tẹ̀lé ẹ ti bá sì gé ẹsẹ̀ òsì ẹ̀ ọwọ́ ọ̀tún ẹ̀ ni màá gé tẹ̀lé olóhùn sì bá ń fọ onídàá bá wá sí bẹ́ẹ̀ tán wàhálà òsọ̀ ń lè bá ń nàkún fi juzuhi nakhli màá tún wá kẹ́yìn eléyìí ò nìkan kọ́ ni màá ṣe tí mo bá tún ti wá ṣe eléyìí tán màá tún wá lọ kẹ́yìn mọ́ igi èyí tó jẹ́ alẹ́pẹ̀ nígi làbídùn àbí ká gbé nígi ọ̀pẹ màá tún kẹ́yìn mọ́ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí n bá wá ṣe eléyìí tán ó ní wàlá tààlámúnà ayúná àṣàdù àdábà wà àbíkọ. ó ní wàlá tààlámúnà ẹ wàá mọ̀ nígbà tí mo bá ṣe ewu tí mo bá ṣe tí mo bá ṣe fún yín tán ẹ wàá mọ̀ ayúná èwo nínú wa báyà èmi àti Musa sọ ẹ bẹ́ẹ̀ mi ni o bóyá Musa ni o ẹ mọ ẹni tó ṣe yí pé aṣáájú àdáàbàn ẹ̀ẹ́dẹ́gbẹ́rẹ́ wá fẹ́ fìyà jẹ̀yàn ìyá rẹ̀ lágbára gan wà á búkọ tíyá rẹ̀ ó tún sẹ́kù tí ó pẹ́ gẹ́ẹ́ nígbà tí bá ń fìyà jẹ̀yàn ẹ mọ̀ nínú àti Musa so ó dẹ́rù bà wọ́n ṣùgbọ́n àwọn èèyàn yìí ó kàn ń sọ báyìí lásán ni ọlọ́run ti ní kí ìmánì ò dénú ara wọn tán yányán àwọn ti tá tán wípé ìwo ló bá rí kọ́ fẹ́ ṣẹlẹ̀ kọ́ máa ṣẹlẹ̀ kọ́ọ́lù lánà vírọ́kà àlàmájá anamínàlè báyìí náà wọ́n ní ìwọ fìràhùn lánà vírọ́kà láéláé a lè kà ọ́ sí mọ́ àlámájá àná tayọ a lè kà ọ́ sí mọ́ tayọ n jẹ́ pé ó ti dé wá bá wa yìí mínàlì bayinat tó jẹ́ nǹkan tó fojú hàn dáadáa a lè kà ọ́ sí mọ́ tayọ tó ti wá bá yìí tó jẹ́ nǹkan tó fojú hàn dáadáa wálẹ̀ ní ìfàtọ́rọ̀ náà bẹ́ẹ̀ náà láàsì lè kà ọwọ́ pílẹ́wọ́ náà sì mọ́ tayọ àlẹ́dí ìfàtọ́rọ̀ náà tayọ ọlọ́run ọba tó ṣe yí pé òun ló dá wa àlekà ọ sí tayọ ẹ̀mọ́ láéláé àyẹ̀dọ́ sọ fún wa pé ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àlekà ọ sí àlámájá ànámínàlì báyìí náà ká túmọ̀ àlá yẹn nítorí tó ti dé wá bá wa tó jẹ́ àwíjàre wálẹ́dí ìfàtọ́rọ̀nà àwa fi ọlọ́run ọba tó jẹ́ pé òun ló dá wa fi búra wáwo yẹn wá máa jẹ́ wáwo ìbúra. fakudi máa ń takọ́ọ́d wọ́n sọ fún yín pé ṣé nǹkan tó o bá fẹ́ ṣe so fakodi ma antakod so wọn dá lágara pé kò sí dọ́fẹ́ sí dọ́fẹ́ ràn wá pé gbogbo yàrá máa ṣe so lẹ́yìn bá ti sọ bẹ́ẹ̀ falágbára ó ti tán so kí lẹ́yìn bá ti sọ bẹ́ẹ̀ bá ń falágbára gbogbo agbára rẹ ti pin ọkàn tàbí ọbọ lókè kù ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ṣe náà ti kú kí alágbára fẹ́ fún dójúbà náà lọ so ọkàn tàbí ọbẹ olókù so fakodi ma antakod. إنما تقضي هذه الحياة الدنيا so ibi tá a bá tẹ̀ sí dìde lánàá òun náà ni bíi ìnàmà tẹ́kùdì àdéhìlẹ̀ hayata dunia so níbẹ̀ náà láti bẹ̀rẹ̀ tẹ̀síìrì wa ní òní abẹ́lọ́run kí ọlọ́run bá kí ó sọ ọ́ dìrọ̀rùn so wọ́n kà fún wa díẹ̀ nínú nǹkan tí a fẹ́ ṣe tẹ̀síìrì ẹ̀ ní òní so àwa máa ṣe bí ó bá ti rọrùn a máa ṣe lọ. أعوذ بالله من الشيطان الرجيم إنا آمنا بربنا ليغفر لنا خطايانا وما أكرهتنا عليه من السحر والله خير وأبقى إنه من يأت ربه مجرما فإن له فإن له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد عمل صالحات فأولئك لهم الدرجات العلا جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء من تزكى ọlọ́run ọba tí ọlọ́run ga ó ń ṣàlàyé fún wa nínú tẹ̀fsíìrì tòní gbólóhùn tí a parí tẹ̀fsíìrì sí ní àná ìnáma takùdì áàdì ìlàhàyà tàdúnìyà gbólóhùn yìí ó náà ní gbólóhùn èyí tó jẹ́ pé ó wá látọ̀dọ̀ àwọn onídán tí wọ́n sọ fún fèrè aun láti lè jẹ́ kí fèrè aun mọ̀ wípé àwọn níta àwọn ọ̀bẹ̀rù ẹ̀ mọ́ àwọn ti ṣe tán àti padà sọ́dọ̀ ọlọ́run ọba àwọn láti lè lọ jẹ́ ẹni tó ṣe pé ọlọ́run tẹ́wọ́ gbà wọ́n ṣàlàyé fún wa ní àná nípa pé ká múni lágídí ṣe nǹkan ìkìrọ́ọ̀hù àti ṣàlàyé báwọn afá àti ṣàlàyé ń bẹ̀ fún wa ní àná. sòrótara bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ń tiẹ̀ ìnáma takùdì àdìl hayata dúnìyà ó ní nǹkan ṣe pẹ̀lú èdè lárúbáwá àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà oríṣiríṣi ìtumọ̀ òun náà ni wọ́n rò lórí ááyà yìí látara fíìlì kọ̀dọ̀ tí ó wà ń bẹ̀. fíìlì tó jẹ́ kọ̀dọ̀ a máa túmọ̀ sí pé ó dájọ́ nínú iṣẹ́ tí fíìlì kọ̀dọ̀ ti máa ń ṣe nìyẹn. ìtumọ̀ ẹ̀ pọ̀ gan-an púpọ̀ ṣùgbọ́n ìtumọ̀ mẹ́ta òun náà ni a fẹ́ mú jáde ń bì. ẹlẹ́ẹ̀kejì tí kọ̀dọ̀ ti máa ń mú wá òun náà ni kéèyàn ó lo nǹkan wọn á ní kẹ́yìfà kọ̀dọ́yìtà utlatak báwo ló ti lo ọlùdé rẹ báwo ló ti lo ilé ayé rẹ sọ lẹ́yìn wọn àgbà náà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kíkọ̀dọ̀ sọ kó máa túmọ̀ pé kí nǹkan ó ṣe kíni o kó tán yányán bìmáàna ó túmọ̀ sí máta ó túmọ̀ sí faniya ó ti tán yányán sọ ọlọ́pàá jẹ́ pé nínú ìtumọ̀ tí a ṣàlàyé fún wa tá a fẹ́ ṣàlàyé fún wa náà àwọn àfa àkọ́kọ́ gbà yìí pé a lè gbà yìí pé alihayata tí ó wà níbẹ̀ yẹn tó gba fatia wípé. nǹkan tí ó wà ń bẹ gangan ni ó yẹ kó jẹ́ azọ́rùfù ni alhayata abẹ̀yẹn wọ́n ní ìjìrọ̀ uzọ́rùfì mẹ́jìrọ̀ alimafuul bíi alozọ́rùfù nǹkan ló jẹ́ bíi ibi ààyè lélẹ̀ zọ́rùfù makani lélẹ̀ tí zọ́rùfù makani bá dẹ̀ ti wà tó jẹ́ pé. ààyè ni tá a lè fojú rí ààyè yẹn wọn ò kì í fẹ́ ká lò ó dàrẹ́kìtì ó yẹ kó ní fi níwájú pé ìnáma tẹ̀kìdí áádì í àwa jẹ́ pé ìnáma tẹ̀kìdí dájúdájú o ìwọ tó jẹ́ ìwọ fẹ̀rẹ̀ áhùn tẹ́kìdí áádì yìí ẹjọ́ tó ń dá yìí òkú bá ìyàtọ̀ sọ pé ọbẹ̀ fi jẹ wá ìtẹ́kídí áàdì ìdájọ́ yìí ọkàn ń dádájọ́ yìí lásán ní ibi tó ti lè wúlò ọmọ ajẹ́ filihaya ti dúnìyà nínú sẹ̀mí ilé ayé nìkan ni òun lè wá di kò lè wá di jọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama kọ́ wá jẹ́ ẹni tó ṣe yí pé ó tún wá jẹ́ pé wọn náà ló tún wá máa dájọ́ ìyà fún wa so ìjàtọ̀ dájọ́ rẹ̀ yìí ilé ayé yìí nìkan òun náà ló ti lè dájọ́ rẹ̀ ibẹ̀ náà nìyà yẹn ibẹ̀ ni ó pin sí so látara bẹ́ẹ̀ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ ní nǹkan tí àwọn àfáà tí wọ́n sọ nìyẹn so lẹ́yìn wá gbà náà nínú táwọn àfáà tún sọ ìtumọ̀ kankan náà gbogbo wọn náà ń sọ. So, sọ̀rọ̀ dẹ̀ pé aríkanú àwọn àfáà tó sọ wípé máa tọ́wà ń bẹ̀ yẹn gan yẹn sọ wípé iná máa kọ́ pé máa yẹn gangan iná máa tẹ̀kìdí ì wọ́n máa jẹ́ pé fi áàdì ilé àyà ti dùnìyà iná máa tẹ̀kìdí ì ọmọ rí pé nǹkan tó ń dálẹ́jọ́ yìí fi áàdì ilé àyà ti dùnìyà wọ́n kẹ́ gbọ́ pé àádì yẹn náà lọ́wọ́ máa ṣiṣẹ́ pẹ̀lú kí ni o àlẹ́ àyàtà dùnìyà ìtọ́n dálẹ́jọ́ yìí so dọ̀bí lọ́yẹ kó máa sọ́nà mọ́ wọ́n ti parí kó mọ́ sì lè ṣe bẹ́ẹ̀ ilé ayé nìkan ló mọ̀ kò ju ilé ayé lọ ìnáma tẹ̀kìdì yìí nǹkan tó ń ṣe kí ni o tó ń dálẹ́jọ́ yìí kí ni o fi àdín ilẹ̀ àyàtì àdùnìyà inú ilé ayé nìkan ló ṣe kí ni o òun náà ni ọmọ sọmi pé nǹkan tó ń dálẹ́jọ́ yìí o mawjudun fi àdéhìlẹ̀ hayati dunia inú ilé ayé yìí nìkan ló ṣe kí ni o òun lọ́mọ sọlẹ́yìn wá gbà náà àwọn afáà ní nínú kìlá kan wà pé iná máa ná kídí áàdì ilé hayata dúnìyà iná máa ná kídí àkàlẹ̀ lòtàn yẹn náà ni áàdì ilé hayata dúnìyà ìyẹn wàá jẹ́ kó jẹ́ máa fún olùbí yìí ìnáma nàkìdì dájúdájú àwa tó fẹ́ pa yìí tẹ̀tẹ̀lẹ̀ àkànlẹ̀ ló kí ni o àríyílé àyàtọ̀ dúnìyà ìsẹ̀mí ilé ayé yà á lò tán ni. sọ lẹ́yìn wá gbà náà ètò tẹ̀yìn náà ni pé ìnáma tẹ́kìdì àdìyí àdìyí lè òkú ìyá yìí ìnáma tẹ́kìdì ó máa di nǹkan tí ó tàn yányán tẹ́fùnà fi àdín ilé kí ni àyà ti dúnìyà so ìtọ́ wa jẹ́ tó túbọ̀ yẹn náà ni pé ìnáma tẹ́kìdì àdìhí so ìyá yìí àdí yìí ẹ wá lè fa lọ́ba yé ayé ìnáma tẹ́kìdì àdí eléyìí tá à ń wò yìí yóò tán náání yẹn látúmọ̀ lánàá kí ni ọ alihayata dúnìyà ìta àgbàlérò pé yóò tán ni kí ni o ìsẹ̀mí ilé ayé yìí soríṣiríṣi ọ̀rọ̀ tí àwọn àfáà sọ lórí àlámàrí ọ̀rọ̀ yìí nìyí so ìtúsànfin ilẹ̀ náà ni pé ó ń ṣàlàyé fún wa yìí pé gbogbo ìdájọ́ tẹ́nìkan bá rí kọ́ máa gbogbo ẹ̀ pátá yányán ilé ayé lọ mọ tó bá ti dijọ́ gbéǹde alkiyama niki ló ní kí ni o ìdájọ́. ilé ayé ìta sì tún ń wò yìí náà gbogbo apáta yanyan àálò lálò tán yanyan ni tí ò ní padà ṣèkìní o tí ò ní padà sí mbẹ́ mọ́ àlìkìámà nìkan náà rà ṣèkìní o láàlè lò lálò tán torí pé wọ́n ṣẹ́kù yọ ọmọ ṣèkìní o yọ ọmọ abẹ́gbére lọ so kò sí èméjì ń bẹ gbogbo ìyálẹ̀ ayé pátá yanyan ntí ọ̀tàn ni ṣùgbọ́n yàlìkìámà kò lè ṣèkìní o kò lè tán ayé gan tán àlìkìyàmọ̀ nìkan ni ò ní tán so gbogbo ohun tí ọ̀rọ̀ yìí ti ń ṣàlàyé fún wa nìyẹn ti sọ wípé ká mọ títóbi àlìkìyàmọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa náà lọ jẹ́ wípé nítorí tá a fẹ́ jẹ àbí nítorí tá a fẹ́ mu á sì gbé àlìkìyàmọ̀ wa tà lóbi jẹ́ pé ìkan nínú àwọn tó jẹ́ wípé ó ṣáájú lọ òní sọ fún wa wípé nínú àwọn tí àwọn tàbí ìní tó ti ṣáájú lọ ó ní ẹ wo àwọn èèyàn yìí ẹ wo àánú tọ́lọ́run ọba ṣe fún àwọn tí wọ́n gba ìsìláàmù lójú ẹsẹ̀ wọ́n sì dúró ti ìsìláàmù wọn ẹlòmíín sì ń ṣe ìsìláàmù bọ̀ láti sixty years yóò kú gẹ̀rẹ̀ kó parí ìsìláàmù rẹ̀ wọ́n sì fowó tàn jẹ yóò sì gbàgbé ìsìláàmù yẹn àwọn tí wọ́n gba ìsìláàmù ní ìṣẹ́jú àyá ni wọ́n sì dúró tẹ̀sìn wọn wọ́n sì kú sórí ẹ̀ kádàwá pé títí wọ́n ń ṣẹ̀sìn bọ̀ wá tí ó wàá pàdánù gbogbo ìbádà tó ti ṣe nítorí pé ọkàn fi nǹkan kan tàn jẹ lásán tí ó dẹ̀ pàdánù gbogbo ẹ̀ tí ó látara bẹ́ẹ̀ ká mọ títóbi ọlọ́run àwọn tí wọ́n wá jẹ́ onídán wọ́n tún wá ń ṣàlàyé lọ pé iná. wọ́n ní iná. آمنا بربنا ليغفر لنا خطايانا àwọn onídán ní àwa àmánà bírọ̀bìnà àwa ti nígbàgbọ́ sí ọlọ́run ọba wa. ليغفر لنا خطايانا nítorí wípé ntàwa ń fẹ́ ni wípé afẹ́kọ́lọ́hún ọba kó forí gbogbo àwọn àṣìṣe wa pátáyáyá afẹ́kọ́lọ́hún ọba ó fi jì wá. wà á mọ́ àkìrán tánà àlẹ́ ìmìnà sìn wà má akérò àtànà àwọn àfáà tí wọ́n ní ká pè ní mọ́ tọ́jẹ́ mọ́ alimọ̀súlì sọ mọ́ tọ́jẹ́ alimọ̀súl wọ́n ní àfẹ́kọ́lọ́ ò forí jìn wá mọ́ akérò àtànà àlẹ́ yìí nǹkan tí ìwọ tọ́ jẹ́ fèrè àhùn tó mú wa ní tipátipá àlẹ́ ìpè ká ṣe mílẹ̀ sí i tí nǹkan yẹn jẹ́ idán ntọ́ mú wa ń tipátipá pé ká ṣe tó sì jẹ́ dán. so àwọn afáwa ni pé sẹ́fẹ̀ àlọ́ wa mú wọn tipátipá pé kí wọ́n ó ṣe dán ni sẹ́fẹ̀ àrùn so mú wọn ní tipátipá ipe kí wọ́n máa ṣe dán yẹ́bí fúnra wọn náà làwọn náà gbà báwọn ó ṣe dán fúnra wọn ni wọ́n sì wá nígbà tí borí àwọn náà tún sọ yìí pé àwọn làwọn ó borí ṣùgbọ́n pàtí mo rí ṣẹlẹ̀ tán ni wọ́n ródòdó ṣùgbọ́n àwọn àfáà kan gba ìpè fìlànà mú wọn ní tipátipá gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n tún ti sọ wọ́n ní tá a bá wò pẹ̀lú àwọn ọ̀rọ̀ tá a ti ń kà á bọ̀ a rí i pé fèrè aon ó jẹ́ ẹni tó ṣe wípé wọ́n ní ibi tí ó ti sábà máa ń rí nǹkan fún ìlú rẹ̀ torí kò sẹ́ni tí ó jẹ́ olórí ìlú kan ó ní láti níbi tó wọ́n ń gbà wọlé àwọn àfáà ní pé àtàrà idán ni owó tiẹ̀ owó òlu rẹ̀ àtàrà idán ní segini òní máa gbà wọlé ni wọ́n fi ń rí owó nínú ìlú wọn ló fi jẹ́ pé ní tí bá ń ṣẹlẹ̀ nígbà kan bẹ́ẹ̀ pé àwọn èèyàn kan kà sí púpọ̀ tọ́lá bàbá tí wọ́n rà nàbí ọlọ́run ọba kan wá irú mújísà yẹn lọ́lọ́run ó fa nàbí ọlọ́run ọba yẹn ntí gbogbo àwọn yẹn bá wò ah kìíní tóbi tá a kà sí gan ọlọ́run bọ̀ wá fún ànábì ọlọ́run ọba yẹn ní mújísà yẹn so nígbà tí Jésù wà àwọn tí wọ́n wà nígbà náà wọ́n ti ní àwọn nǹkan tí wọ́n máa fi tọ́jú àwọn èèyàn wọ́n ti detect oríṣiríṣi ewé egbò tí wọ́n fi ń tọ́jú àwọn èèyàn tára èèyàn ọba yá wọ́n ò fi egbò tọ́jú ẹ̀ wọ́n ò fi ewé tọ́jú ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti kú lẹ́ẹ̀lẹ́ wọn ò lè ṣe kí ni o wọn ò lè jí dìde ó ti kú tiẹ̀ nìyẹn ewé ò jí yìí dìde ọlọ́wọ́n ní kí jésù ọ̀wá pé wọ́n máa jí òkú dìde yóò ju kí ni o yóò ju táwọn ń sẹ́wọ̀n yóò jù lọ wàtúbúrí wulẹ̀ akimaa wàlẹ̀ aburọ́sà àlẹ́ akimaa ni pé ẹni bá fọ́jú wá láti inú ìyá rẹ̀ tó tó yẹ pé ìbátan bí lẹ́lẹ́dá àti ọ̀run ló ti gbé wá àwọn ọ̀rẹ́ àwọn ò lè tọ́jú eléyìí o because ó gbé wá láti kí ni o látọ̀run ni ọlọ́run nìkan jésù wọn tiẹ̀ máa tọ́jú eléyìí o yóò ju tí wọ́n ṣe kí ni o tí wọ́n lè tọ́jú lọ. ọlọ́ba máa mú in tó bá wà fún àwọn èèyàn tó lọ́ba rán ànábí ọlọ́run ọba sí in tí wọ́n bá kà sí jù ọlọ́run bọ̀ wá gbé kinní yẹn fún ànábí òun àwọn àmọ́ ṣe kínní yẹn ní àmì ìyanu lóbi jẹ́ pé àwọn afáàfin sọ yìí pé idán ni gbogbo àwọn aráàlẹ̀ Mísírà tí wọ́n wà pẹ̀lú Fìràhùn òun ló jẹ́ nǹkan tí wọ́n fi ń rí owó ńláńlá lóbi jẹ́ pé àwọn onídán Fìràhùn wọ́n sọ wípé àwọn pé ẹ fún wa ní nǹkan tá a bá wí ni o orí ìgbé Fìràhùn ni òun lọ ga gbogbo wọn o sì ní gba gbogbo owó wọn sọ́wọ́ kèé fún wọn ní nǹkan kan wọ́n bá ní ah ẹ̀kí tá a bá wíìnì eléyìí o ẹ̀ fún wa ní nǹkan o kì í ṣe pé wàá tún sọ pé ẹ̀yin náà lẹ́ẹ̀mọ̀ ṣe kí ni o lẹ́ẹ̀mọ̀ kó gbogbo ẹ̀ sọ́dọ̀ lónà ti sọ pé ẹ tún bá wọrí kódà ẹ̀yin náà wàá wà mínà ni mo kọ̀rọ̀ bí a fún yín a jẹ́ kẹ́ ẹ tún súnmọ́ àwọn asomọba a fún yín ní nǹkan lélẹ̀ ẹ tún sọ pé ẹ̀ káwọn tí wọ́n máa jẹ mùdùmùdù ti bá ń wọlé ọba àti gíní o àtàwọn ọba jẹ́ asúnmọ́ ọba ni á fún yín ní nǹkan lẹ́yìn wá gbà náà á ṣe gíní o á tó jẹ́ gíní o á tó jẹ́ kẹ́ túnmọ́ kẹ́ tún jẹ́ ẹ tún jẹ́ asúnmọ́ ọba. làwọn afáàfin sọ yìí pé ibẹ̀ ó mú wọn lágídí ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn ni wọ́n máa ṣe dán àwọn kan ni wọ́n máa dààmú àwọn olórí wa ní ìsìn àwọn kan ni wọ́n lọ fo epo àwọn kan ni wọ́n dààmú àwọn kan ni wọ́n wàhálà àwọn ni ó sì máa náwó tiwọn àwọn òdìdébẹ̀ tiwọn <laughs> wọ́n sì máa náwó tiwọn ìpèdè wíwẹ̀ sọ pé ìwọ fẹ̀ràn ìwọ ló mú alágídí làwọn tí fẹ̀ràn wá fi mú alágídí ni pé ó ti wá sọ pé gbogbo yín pátá yẹ́yẹ́ ìwà ni ẹ̀yin ẹ lọ kọ́ idán lọ́dọ̀ àwọn eléyìí ẹ sì gbọ́dọ̀ mọ́kọ̀ wọn ẹ̀yìn sọ ó sọ ó ti ó mú alágídí lórí ìtàn alúmì sihiri lórí káwọn èèyàn lọ máa kọ́ idán ó mú alágídí lórí ó sì tún mú wọn lágídí lórí pé ẹ̀yin náà gbọ́dọ̀ mọ́ kọ́ wọn ní dẹ́sẹ̀ pé dábí lọ́rọ̀ ajé nu ó mọ lágídí lórí so látara bẹ́ẹ̀ ìyẹn ló fi jẹ́ pé wọ́n ní wà má akẹ́rọ̀tànà alẹ́ yìí mẹ́nà sí i kọ́lọ́hún àwa foríjì lọ́dọ̀ ọlọ́hún lórí nǹkan tí wọ́n píríàwọ̀nà tó mú wa lágídí lórí ẹ̀. E mina asin tó jẹ́ idán ṣùgbọ́n nítumọ̀ tó bá yẹ pé a bá gbà pé fìràwọn kọ́ ló mú wa lórí idán yẹn alituma máa yẹn nítumọ̀ máa náfíà wáyọ̀ wà jẹ́ wáwù tí ó jẹ́ wáwù àlíyà lọ́dọ̀ àwọn afárá tí wọ́n jẹ́ onínáwù àwọn ni iná àmàlà bí àwa nígbàgbọ́ sí ọlọ́run ọba wa lìyẹ́gì fírọ̀là náà kọ̀tọ́ ìyá àná kọ́lọ́ bó lè máa forí àṣìṣe wájì wá nígbà jẹ́ wípé alu wa ń gbàtà kúkú ṣe kínní yìí mọ àkẹ́rọ̀ àtàná alẹ́ òkúkú mọ alágídé lórí ó mọ alágídé lórí mí náà sì ni wọ́n fi ṣe bàyá náà dọ̀míru yẹn oògùn alágídí lórí náà wọ́n kọ́ ló jẹ́ àkúkú tinútinú wàràkú lọ́ọ́ fi ṣe tí ẹ bá yẹ fi tinútinú sẹ̀sẹ̀ kan omi ìgbégi ni òwe jẹ́ àwájú ọlọ́ọ̀nì yẹn so afẹ́kọ́ lọ́wọ́ bó ṣe kí ni o kó forí ẹ̀ṣẹ̀ náà kó fi jìn wá wọn wá ní wọlọ́hún wọlọ́hún kọ́ èrò wà á bí ikọ̀ wọlọ́hún kọ́ èrò mìǹkà ọlọ́run lóore jù ọ fíráúnà lọ torí wípé ọba tí máa ṣẹ̀san fún yàn lọ́lọ́run in òtí àtẹ̀yìn bá tẹ̀ lọ́lọ́run olóore jù ọ fíráúnà lọ wà á bú kọ́ ọlọ́run ọba ni ìyá rẹ̀ ní ò lè tán láéláé jù yọwọ́ ìyá fíráúnà lọ ìyá ọlọ́run ló lè ṣẹ́kù fẹ́ẹ́ tó bá yapa rẹ̀ ìyá ọlọ́run nìkan ni máa ṣẹ́kù kì í ṣe kì í ṣe ya ìwọ firaun ọlọ́run lóore jù ọ lọ so tọ́ pé ẹ̀san tí máa san àwọn tó bá tẹ̀lé ó ju ẹ̀san tí ìwọ firaun náà sọ pé ọbẹ̀ mú wa lọ ìyá àwọn firaun ò lè gbẹgbére ó níbi tó mọ ìyá ọlọ́run ọba nìkan ni kí ni o ìyá rẹ̀ máa ṣẹ́kù fẹ́ tó bá yapa rẹ̀ kọ́lọ́kọ́ má fi ìyá rẹ̀ jẹ wá so lẹ́yìn wá gbà náà wọ́n tún يأتي ọba tí ọlá rẹ̀ ga ní ìnáwó mẹ́yà tí rọ́bà ò mọ̀jẹ̀rìmà. ọlọ́run ní ìnáwó ẹyẹ kí n ṣàlàyé fún yín mẹ́yà tí rọ́bà ò mọ̀jẹ̀rìmà. ẹnikẹ́ni tó bá dé wá bá ọlọ́run níjọ́ gbéǹde mujirima mujirimu bẹ̀rẹ̀ ni pé tó jẹ́ kèfèrí torí pé gbọ́dọ̀ mujirimu nínú alukurani kẹrim ìyìn tí máa túmọ̀ sí lọ́pọ̀lọpọ̀ ni pé ẹni tó jẹ́ kèfèrí gbọ́dọ̀ ẹgbẹ́ tá a bá lo mujirimu nínú sla nínú nínú táàmù tá a bá lo a lè pe mùsùlùmí ní mujirimu yẹ́yẹ́ kí àwọn kan tá a máa ń pè ní mọ̀tẹ́zílà làwọn fi máa ń mú àwọn aya ìwá láti lè fi sẹ̀rí wípé ẹni tó bá ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ yóò máa bẹ gbére inú náà ni àwọn afáàlù sínú ọjà máa sọ fún wa pé kò lè bẹ gbére inú náà láéláé tó bá gbọ́ bá wọ náà gan iye wọn bá ẹ̀ṣẹ̀ àṣìṣe tó bá ṣe ni ó jìyà rẹ̀ yọ padà àwọn àlìjẹun tó bá lè jẹ́ pé mùsùlùmí ló bá kú so látara bẹ́ẹ̀ lára ẹ̀rí táwọn ọmọ mu wá ni pé pé ọlọ́run pé mújírímù bíi ṣùgbọ́n a sọ fún ẹ pé mújírímù bíi o. So, kèfèrí ló túmọ̀ torí pé àyà mi tún bọ̀ wà máa yá ti yí mú mi náà yẹn gán ti túmọ̀ rẹ̀ gan fún wa. so mujirimu bíi ni pé ẹ ń bá jẹ́ kèfèrí tó pé ọwọ́ abọ́lọ́hún ọba rẹ̀ lẹ́yìn tí ó gbà fún ọlọ́hún ọlọ́ni kí ni ó ṣẹlẹ̀ sí. fa inna lahu jahannam ọlọ́ni fàyínà làwùjà ànàm ọlọ́nirú ẹni bẹ́ẹ̀ jáànámà iná jáànámà ni ọwọ́ so iná jáànámà sì ní olóko gbogbo ná sínú gbogbo ná ta tí ó wà pàtà yẹnyẹn kọlọ́mọdé àwọn kankan bẹ́ẹ̀ iná jáànámà ló kó gbogbo ẹ̀ sínú pàtà yẹnyẹn gbogbo ná ti ń bẹ́ẹ̀ so iná méjèèjì ti ń bẹ jahannama ni ọ̀gá gbogbo kò sí iná tí ò sí nínú jahannama so dábàá lọ náà jahannama mi gbogbo náà ló ń tiẹ̀ wọ̀ nìyẹn ọlọ́run fa iná la ujà ànàmà ọlọ́run nírú ẹni bẹ́ẹ̀ iná ajá ànàmà òun ni wọ́n máa wà fún ọlọ́wà ni láàyà mọ́tò fi yà wà láàyà àyà ọlọ́run ni láàyà àyà téèyàn bá kú a máa jẹ́ ìsinmi fún yẹn láti bí yà nígbà téèyàn bá ti kú torí pé a ṣàlàyé fún wa yìí pé ẹ̀mí àti bọ́dì méjèèjì ni jọ ń ṣiṣẹ́ pọ̀ nígbà tá a wà láyé bọ́dì wa ni ó máa ṣiṣẹ́ tó pọ̀ jù ẹ̀mí ó máa tẹ̀lé nígbà tá a wà láyé bọ́dì ni ó máa ṣiṣẹ́ tó pọ̀ jù ẹ̀mí ó máa tẹ́ bá ti na bọ́dì báyìí ẹ̀mí ó máa ẹ̀mí náà máa nílapa lórí pé wọ́n ń nà so làfi máa ń mọ̀ pé ìnira ń ṣẹlẹ̀ tọ́bádá bá dénú sàárè tá à ń sẹ́mi inú sàárè wọ́n ó tún padà fi ẹ̀mí padà sínú ara tó gbé bí wọ́n bá fi ẹ̀mí padà sínú ara kò sí bí ara yẹn ti lè máa jìyà tára ọmọ méjì gbọ́dọ̀ papọ̀ ṣùgbọ́n ẹ̀mí gangan òun ni ó wà lágbára jù nínú sàárè òun ni wọ́n máa fìyà jẹ bọ́dì náà wà máa mọ̀ ìlàpá pé wọ́n ṣe kí ni o wọ́n fìyà jẹ tó bá dijọ́ gbé dàlùkì àmọ́ méjèèjì ni ó wà bá kankan náà àtẹ̀mí àtàrà méjì wọ́n máa fìyà jẹ. sọlọ́ba wa ń ṣàlàyé fún wa ń bí pé láyà múùtù ọlọ́run bá ń jẹ́ ká máa mà wípé ẹ̀ ń bá ti jẹ́ kéferì tó bá wọ náà yóò máa bẹ gbére ń bẹ ni. tó bá tún wá ń bẹ gbére ń bẹ tó lè tí yóò fi nísinmi ni pé kó wípé àrímùfáàrọ̀ kọ́tù àrùí kọje kó jẹ́ wípé ìsòǹpin àṣẹlẹ̀ láàrin ẹ̀mí àtàrà kò dẹ̀ ní fún tó yẹ kó jẹ́ pé láyà fìyà kò ní kú ti máa wà nìyẹn ṣùgbọ́n ti kú ó ń ṣùgbọ́n ìsẹ̀mí téèyàn bá ń gbé láyé tí ò bá ti ṣàǹfààní kankan bẹ̀ ìsẹ̀mí tí ó máa gbé èyàn àwọn èèyàn ń gbé sẹ̀mí ilé ayé ń bì ìsẹ̀mí ń sún wọn lọ pokùnso màdídà mi ò bá nítumọ̀ mọ́ lọ́dọ̀ rẹ̀ tó yẹ sẹ̀mí ayé gan nìyẹn ìyá atọ́lọ́wọ́n ọba wa ní iyì tó ń tiẹ̀ ọmọ àjẹ tí ò ní sinmi pẹ̀lú ìyá ọlọ́wọ́n ọba kò ní la hajja wala mayita wọn ò ní lágbájá ẹ kìí sóòkù kìí dẹ̀ tún ṣàlàyé ìdàkánà gẹ́gẹ́ mu tẹ́fì ibi ayé àti yìí nígbà tí o bá ti sàǹfààní pẹ̀lú sẹ̀mí ẹ̀ bí lábàá ti máa ń sọ nìyẹn so ìsẹ̀mí tí èèyàn ti kékeré ó máa sẹ̀mí lálìkè àmọ́ kó lè sàǹfààní pẹ̀lú ẹ̀ wọn ò ní dáyà dúró fún ìṣẹ́jú kan báyìí yóò máa jẹ̀yà lọ ni so kó lè sàǹfààní pẹ̀lú ẹ̀ kó tẹ̀ wá jọrọ̀ kékeré títí níbẹ̀ kò ní rí ọlọ́wọ́n ni láyà mú tù fi yá wà láyà yá. ẹ má ti jẹ́ kébèrè tó bá ti wọ náà ọ̀rọ̀ tiẹ̀ ó ti dẹ́nu ṣe pé ìsẹ̀mí rẹ̀ ò ní sàǹfààní fún wọn olóńtúmọ̀ sí pé láyà mú tù fi yá wà láyà yá ìsẹ̀mí ìbànújẹ́ ìsẹ̀mí ìjìyà oní ọmọ wà nù ẹ̀ ló fi jẹ́ pé àdìsí tá a fẹ́ kà yìí òun ló wá yọ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tó jẹ́ pé àwọn náà wá jẹ́ ẹni tó ṣe wípé àwọn wọnú ná ẹ bá jẹ́ mùsùlùmí tó ṣe ọlọ́run ọba tó bá wọnú ná àdìsí yìí yìí yìí ló wá ń ṣàlàyé àdìsí Abu Sa'id al ó ní àmọ́ oríṣiríṣi ọlọ́run bá sọ báyìí pé àmọ́ alùnàrì. ẹ rí àwọn aráàánú iná na hum alu àwọn ẹgbẹ́ torí iná gẹ́gẹ́ àwọn yẹn wọ́n máa gbẹgbẹ́rẹ́ nù iná fa iná òun láyà mọ̀tú na fi ha wàlá ayà yà òun. àwọn tí wọn wọn ò ní kú nínú ẹ wọn ò dẹ̀ ní jẹ́ ní tí ó sẹ̀mí níbẹ̀ ìtumọ̀ ẹni pé wọn ò ní sàǹfààní pẹ̀lú sẹ̀mí wọn so wàlàkín náà sùn ṣùgbọ́n àwọn èèyàn kan ń bẹ o. tí wọ́n yàtọ̀ sáwọn yẹn tí wọ́n ṣe kèfèrí àwọn èèyàn kan ń bẹ mùsùlùmí láwọn ṣùgbọ́n ọ̀rọ̀ wọn jà sínú náà àwọn yẹn wọ́n lè tù sí ibùhún náírù bídùnú bìhím iná òjò wọn déédéé ẹ̀ṣẹ̀ wọn tí wọ́n ṣẹ̀ láyé oníná òfìjó wọn ìyà tí wọ́n jẹ déédéé ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ láyé tọ́lọ́wọ́rọ́ ti gbà wọn ní mùsùlùmí ṣùgbọ́n wọ́n lé àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí wọ́n wá ṣẹ̀ láyé yẹn déédéé rẹ̀ lọ́lọ́run òfin ni kí náà ó jó wọn tí náà bá ti wá jó wọn débi ibẹ̀ tán fàtúmí tùhún ìmà tata iná wàá sọ wọ́n dòkú iná yóò jó wọn débi pé yóò wàá sọ wọ́n di òkú àtà ìdásọ́rú fahaman títí tí wọ́n wàá di wọ́n wàá di èédú yányá so udina fi ṣàfàhà ọ adina fi ṣàfàhà ọlọ́wọ́ wa yọ̀ǹda pé kí àwọn èèyàn wa máa ṣìpẹ̀ àwọn màláìka ó ṣìpẹ̀ òṣìṣẹ́ ọlọ́wọ́ bá ó ṣìpẹ̀ àwọn ànábì ọlọ́wọ́ bá ó ṣìpẹ̀ àwọn èèyàn dáadáa tí wọ́n já àwọn mùsùlùmí ó ṣìpẹ̀ nígbà tí wọ́n bá wá ṣìpẹ̀ ìpẹ́ náà dẹ̀ fẹ́ sí náà ni pé àwọn mùsùlùmí ìtọ́ ẹ pé ọ̀rọ̀ wọn kù díẹ̀ káàtó tí wọ́n ti wọnú náà àwọn náà fẹ́ ṣìpẹ̀ pé kọ́ wọn á ní fàájì àbí ìhùn dọ̀bá irọ́ dọ̀bá irọ́ wọ́n wà kó wọn dé nígbà téèyàn digi pọ̀ mọ́ nǹkan torí pé wọ́n ti di eru nígbà téèyàn páàkì eru pọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti kó wọn dé so nígbà tí wọ́n bá tí wọ́n bá kó wọn dé fabasu ala anihari janna odò kan àwọn odò tí wọ́n bẹ nínú alijanna ibẹ̀ ni wọ́n wà á fabusu ala anihari janna wọ́n wà á dá wọn sínú odò kíni o wọ́n dàn sínú odò tí ń bẹ nínú àlìjánná sọ wọn ni fàyọkọ́ọ̀lù ya alàlìjánná àfihìdù alẹ́ im wọn wà lẹ́yìn tẹ́ ẹ jẹ́ ará àlìjánná ẹ máa da omi lé wọn lórí a máa da omi lórí lórí èédú tí wọn ti dìyẹn wọn máa da so fàyàmbùtù tí wọn bá ti wá ń da omi lé wọn lórí wọn wà á máa dà gbàdé pé nǹkan ń wù jáde láti lẹ̀ẹ́lẹ̀ á máa rí i pé èédú yẹn wọn yí padà yọ máa yí padà bí ìgbà tí nǹkan ń wù jáde láti lẹ̀ẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti máa yíra padà wọ́n máa yíra padà wọ́n máa yíra padà so sọlọ́wọ́n bá ní bígbà tí èso kan téèyàn gbìn síbi tó yẹ pé àwọn omi odò àwọn omi àgbàrá tí wọ́n ń débẹ̀ dáadáa tò tí ó lè ṣá tètè wù dáadáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ti mọ wọ́n yára wọ́n ṣe kí ni o wọ́n yára tètè wù àwọn àdìpín wọn padà wá di ìyẹn padà ṣùgbọ́n a máa àmì tá a fi máa dá wọn mọ̀ pé àwọn eléyìí orúkọ tí wọ́n ní wọ́n máa pè wọ́n ní jahannami yun àwọn atọ́jẹ́ kí ti dé láti iná jahannama so gbogbo ẹni tó bá ti jẹ́ ẹlẹ́sẹ̀ bí ó ti kọ́kọ́ wọ náà nìyẹn èyí gbàdúrà pé ebi wọn tó ń bá wọ náà wọ́n ti wà lìjánná padà ọlọ́mọdé àwọn náà ká tó wà lìjánná so wọ́n ní kọ́ ọlọ́mọdé àwọn náà ká tó wọ àlìjánná so ọlọ́mọdé àwọn náà ká tó wọ àlìjánná ẹ̀ẹ́ ẹ eh, bí àwọn bàbá wa wọ́n ní ẹ eh, oríwo làwọn bàbá wa máa ń kọ eh, wọ́n ní ọlọ́run náà máa jáwọ́ náà ká tó wà lè jàǹnà àlìjàǹnà ni ó bùn wá rọ́ọ̀bì ọlọ́run àlìjàǹnà. hawla wala quwwata. dáàbò ọlọ́wọ́ bá ń ṣe àlàyé fún wa nípa àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ kèfèrí ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa so àti wọ́n ṣàlàyé fún wa náà nínú hadisi náà nípa àwọn tó jẹ́ pé àwọn titi wọn wọ́n yé ṣe kèfèrí ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni wọ́n nínú àwọn jẹ́ àwọn mùsùlùmí òun náà ni a ṣàlàyé fún wa. ọlọ́run wa fẹ́ ṣàlàyé àwọn mùsùlùmí àwọn tó ń jẹ́ mọ́mìnì táwọn náà ń bẹ lọ́nkọ́ lọ́n pa náà pọ̀ mọ́ wọn ọlọ́run ní máa ń yá tí mọ́mìnà ọlọ́run ní wọ́n máa ń yá tí mọ́mìnà ọlọ́run ní ẹnikẹ́ni tó bá wá jẹ́ pé àwọn ń titi wọn yá ì àwọn ní ẹni tó ṣe wípé ó jẹ́ múmìnì wọ́n dé wá bọ́ lọ́wọ́ balẹ̀ tó ṣe pé wọ́n jẹ́ múmìnì ọlọ́ni kọ́dí amílà sọ́ọ̀lẹ̀ ha ọlọ́lẹ́yìn ìgbà tá a gbà wọ́n ní múmìnì ọlọ́ni tí wọ́n bí ọlọ́ni kọ́dí amílà sọ́ọ̀lẹ̀ ha gbogbo sẹ́ẹ̀rẹ̀ pátá yẹn ni wọ́n ṣe àwọn tí wọ́n wọ náà yẹn nítorí wọ́n wọlé ni pé àwọn sẹ́gbẹ́ adọ́nà bá tún ní wọ́n ó ṣe wọn ò ṣe mọ́ wọ́n kàn kírun ni wọ́n sì gbà àwẹ̀ wọ́n sì àwọn nǹkan bẹ́ẹ̀ lọ́ọ̀ni kí wọ́n ṣe ṣùgbọ́n sẹ́ẹ̀rì náà ara ń tẹ̀yìn o gbọ́dọ̀ o gbọ́dọ̀ ṣàbòsí ẹni kejì ẹ o gbọ́dọ̀ bó o gbọ́dọ̀ bẹbí jẹ́ gbogbo nǹkan bá yẹn lọ́wọ́ àmàlí kò ṣe padà yẹn tó ń jẹ́ dáadáa tó gbọ́dọ̀ ṣe mọ́ tẹ́yìn ọba ti ṣe yín o mọ́ o lè kó báyà wájú ọlọ́run ọlọ́run ni kọ́dé amílà sọ̀lẹ̀ heart gbogbo tá a pè ní dáadáa pátá yẹn yẹn ọlọ́run ni wọ́n tún wá ṣe ọlọ́run ni fáwọlá ìkà làwùmọ́ dàrọ̀jà tó lè wùlà. ọlọ́ni fáwùlà ìka làwùmọ́ dàrọ̀jà tó lè wùlà. àwọn ni wọ́n ní dàtú dàrọ̀jà tó lè wùlà. àlìjẹ́nà ni àlìjẹ́nà tó jẹ́ dàtú dàrọ̀jà tó lè wùlà. ọlọ́run agbèjì dàrọ̀jà tó yẹn ọlọ́run agbélẹ̀bẹ̀. àwọn ni wọ́n ní nǹkan tó pọ̀ sẹ́ẹ̀sì àdàrọ̀jà tó ibi tó jẹ́ pé pọ̀sẹ́ẹ̀sì àwọn ibi tó ga lóòkè aliyat alijanna lọ sókè ni iná lọ ọ̀sàlẹ̀ ni ìsàlẹ̀ ni ẹ̀kẹ́ tí èèyàn bá ya tọ́ọ̀gì tó bá lágbára tí wọ́n bá fẹ́ fìyà jẹ wọ́n ní wọ́n lọ jù sínú ihò lẹ́lẹ́ àjálẹ̀ lẹ́yìn wọ́n lọ jù sí so ọlọ́run gẹ́gẹ́ ló ti ní àjálẹ̀ iná àjálẹ̀ lọ́lọ́run ṣe ilẹ̀ ẹlẹ́rọ lọ́ba gbéná sí alikẹ́yàm ẹ sẹ́mà ní àlìjẹ́nà wa bọ́ọ̀ sọ́lá ọba gun sẹ́mà lọ ó wọ àlìjẹ́nà ó wọ iná láti sẹ́mà ní nílẹ̀ ẹlẹ́ ní sàn ní níná wa inú lẹ́lẹ̀ lọ́nà ọba tó gbé sí kò gbé lọ sẹ́mà lóbi jẹ́ pé ẹ̀mí tẹ́mi bá ti bọ́ tọ́ba ti ẹ̀mí mùsùlùmí ọ̀ lọ sẹ́mà yọ ọ́ tó ayé pé mùsùlùmí ni yọ wọnú sẹ́mà lọ torí pé ńlọrọ̀ àlìjẹ́nà tó fẹ́ wọ̀ ṣùgbọ́n èmi kèfèrí náà kọ́ máa lọ sánmọ̀ wọn wà dá padà wá pé ọ̀rọ̀ rẹ̀ sínú sánmọ̀ ilẹ̀ lẹ̀ lọ́rọ̀ rẹ̀ lẹ́gbẹ́ àwọn tó ń jẹ́ mùnàfíkì fi dárkìl asfali mi náà ìsàlẹ̀sàlẹ̀ náà làwọn wà ṣùgbọ́n àlìjánnà òun ga lóòkè ni àlìjánnà ga lóòkè ni bóyá fúnra bá fẹ́ kọ́lé ilé ìmọ̀ ga ilé ló bá ga lóòkè ni ẹni pé iyì ni ó kó bá léwu ẹ bá kọ́ ọ́n a ah, ilé ńlá ńlá ńlá ńlá ńlá ó ní bẹ́ẹ̀ mọ́ta ilé tó ga lókè róró ẹgbẹ́ yìí ni bẹ́ẹ̀ ni ọlọ́run bá ti ṣe àlìjánná ló jẹ́ pé àdìsí ta fẹ́ kà fún wa àdìsí tọ́lá àfíà ni so wọ́n ní pé àlìjánná mi àtú dárajà àlìjánná tá a bá ń sọ rí pé bí ilé ti jẹ́ àjà àjà àjà àjà àjà àjà àjà tí ń bẹ lálìjánná ọgọ́rùn-ún ni tí ó lòkè yóò lòkè bẹ́ẹ̀ ni. Awani ma máa bẹ́ẹ̀ na kama dàrájà samai ni kà máa bẹ́ẹ̀ na sàmá ìwàlẹ̀ hàrúdì láàrin àjà kan sájà kejì ó tó nǹkan tí ń bẹ láàrin sánmà àti lẹ́lẹ̀ bó ti wá lókè nìyẹn àwa la lè kọ́ létà lè kọ́ débì kan kì í ṣe tọ́lọ́hún so wọn wá ní òṣìṣẹ́ ọlọ́run bá ní wàlẹ̀ fẹ́rẹ̀dáùs wàlẹ̀ fẹ́rẹ̀dáùs àlá àdàrájà ilé tó wá lé téńté tó jẹ́ ọgọ́rùn-ún lókè oní fèrèdáùs lókè téńté wàmí ni a takuruju al-anharu al-arba láti inú fèrèdáùs yẹn lọ́lọ́run ti ní kó máa sàn wá látòkè lọ́lọ́run ti ní kó máa sàn wá gbogbo odò táwọn èèyàn omi táwọn èèyàn máa mu omi tó jẹ́ omi tó wà pure èyí tó jẹ́ ti oyin èyí tó jẹ́ ti wàrà èyí tó jẹ́ ọtí tí èèpáyàn ibi tó onú fèrèdáùs yẹn ti ń sàn wá bá gbogbo ẹni tó wẹ́ mu sọ wàlẹ̀ arṣu fawqa ha arṣu ọlọ́run bá wà lókè fèrèdáwùs ìṣọlọ́run bá ní fáyidá sà àlìtún tẹ́ ẹ bá fẹ́ máa tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run fàṣàlù àlìfèrèdáwùs ẹ máa béèrè fèrèdáwùs o ìdọ́gàjú ni ẹ máa béèrè ẹ̀rọ ló tún wá sọ pé wọ́n bá fún síkísí ni wọ́n bá fún sísàlẹ̀ ọlọ́run ní fèrèdáwùs ni ọ máa béèrè ọlọ́run ọba ọba tí máa gbàdúrà èèyàn ni òkè yẹn lèèyàn máa ń béèrè ọlọ́run ọba fẹ́ ká máa béèrè ńtọ́ bá ga ìyẹn lèèyàn máa béèrè lọ́wọ́ ọlọ́run tí mo fẹ́ tí mo fẹ́ tí mo fẹ́ tí mo fẹ́ nì ìbéèrè tó ń béèrè yẹn gan inú ọlọ́run tó máa dùn sí pé òun béèrè ibi tó ga lọ́dọ̀ ọlọ́run inú ọlọ́run tó máa dùn sí wọ́n ló sì tún máa ṣiṣẹ́ tó dáa tọ̀ pé ìwọ náà tún fẹ́ wà mí tó ga wọn ọ̀wọ́ àní sọ pé ì máa ṣiṣẹ́ tó bá wù mí ì máa ṣe tó bá wù mí ì máa ṣe jákujẹ tó bá ní kí n máa ṣe so kí n sáà tẹ dọ́gbọ́n kí n sáà dọ́gbọ́n wọ kí n sì ń hùn. ọ máa ṣiṣẹ́ tó dáa ó tún á máa tọrọ nǹkan tó dáa wájú ọlọ́run so bẹ́ẹ̀ àti ṣe nìyẹn so látara bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn ará àlìjẹ́ náà àwọn èèyàn máa wẹ àwọn kan lókè lọ́nlọ́ni tí wọ́n máa wù wọ́n lókè lọ́nà so tí wọ́n yẹ pé òkè lọ́nà wọ́n lé lómi owó ẹ̀ wọ́n wò pé ah ibi tẹ́nìkan lọ́ga tó báyìí fìlà ó sì jábọ́ lórí ẹ̀ so látara pé kí ni o ilé ọlọ́run bá ṣe ní ilé tó ga lọ sókè ni ó tún wá ní ká máa tọrọ fìrìdáùsì rẹ̀ pé ó náà lọ ga jù kọ́lọ́n kó sí fẹ́ nìkan kan wa ọlọ́run ti fi hàn sọ báyìí pé. Ah, jannatu adnin tajri min ọlọ́run ní wùlá ìkàlàwù mọ́ dárọ̀jà tòlè òòlà gbogbo àwọn eléyìí ni wọ́n ní gbogbo ilé tọ́ga lóòkè wọ́n ní lọ ní tán yẹ́nyẹ́ ọlọ́run tí wọ́n bá wà ní jannatu adẹ́ni ọlọ́run bá fi ṣe bádàlù fún dárọ̀jà tù ọlọ́run àlìjánná tó dẹ́kun tí wọ́n bá ti wọ bẹ̀yìn ò lè jáde mọ́ jannatu ìkọ́ọ̀mà àlìjẹ́nà rẹ gbẹ́dẹ̀ bá ti débẹ̀ ó ti débi téèyàn ọmọ gbé lọ́nu kò sí pé tó jáde kó ń bẹ̀ mà kákan wá ṣe sùúrù ká sin lọ́n ká fi débẹ̀ ìyẹn ni ká kí gbogbo wa náà gbìyànjú ọlọ́wọ́n á ní kí ni ọ tẹ̀jì rí mẹ́ta ti alẹ́ àní àárọ̀ ọlọ́run tẹ̀jì mẹ́ta ti alẹ́ àní àárọ̀ ọlọ́run ní àwọn odò yóò wá máa sàn so mi ń tá tì á ní abẹ́ àlìjẹ́nà yẹn ibi tó lóye ó ti máa sàn wá àtòkè lókè ló ti máa sàn wá o ara máa rí ní sàlẹ̀sàlẹ̀ àlìjẹ́nà báyìí ọlọ́ba ti sọ ibi tó ti máa sàn wá láti Firdaus yóò tún wá máa sàn wá sàlẹ̀sàlẹ̀ rẹ̀ ara máa rí ní sàlẹ̀sàlẹ̀ kò sẹ́ni tí ò ní dọ́dọ̀ rẹ̀ ọlọ́ba ń sọ nìyẹn ẹni tó wà ní sàlẹ̀ omi ó dọ̀dọ̀ ẹ̀ ọlọ́ni bí ó ti wà nìyẹn ọlọ́wà ní kọ́ọ́lì gbogbo ẹni wá ti wà ní àlìjánná ọlọ́run ni wọ́n máa bẹ gbére ń bẹ ọlọ́run tún rìpíìtì gbére ọkọ ní jannatu adìní ìkọ́ ọmọ ìbí tí wọ́n ọtún ní wọ́n tún máa bẹ gbére ń bẹ kárí mọ̀ pé kò sí èméjì bẹ́ẹ̀ yẹn oníjáde kó ní àlìjánná tó bá ti dé bẹ́ẹ̀. ọlọ́wọ́n ní wàdálíkà jaza umar tazaka ọlọ́run ní wàdálíkà jaza umar tazaka ọlọ́run ní ìyẹn ní ẹ̀san mọ́ntàzáká ẹ̀ ń bá ṣàfọ̀mọ́ ẹ̀sìn rẹ̀ kúrò níbi ìdọ̀tí tí ò mẹ́bọ mẹ́sìn ẹ̀ tọ́lọ́mi ó sin lọ́run yóò dọ̀dọ̀ ọlọ́run ó ti mẹ́bọ mọ́ ó sì ti bà gbogbo ẹ̀sìn jẹ́ gbogbo tí wọ́n ní a máa mú mẹ́sìn pàtà yẹn yẹn ká máa mú mọ́ tọ́lá àwọn kan kò sẹ́ dọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní ìgbà lọ́wọ́ wọn wọ́n ó yẹ kí wọ́n ní bùkátà ó ní kí wọ́n ẹ̀ńtà túnṣe tó lè kó wà lìjẹ́ náà ṣùgbọ́n ọlọ́run iná ni ọ̀rọ̀ wọn já sí torí pé kí ni àwọn náà ti da nǹkan kan pọ̀ mọ́ lọ́hùn so ká má da nǹkan kan pẹ̀lú ọlọ́hùn ọlọ́hun ni ẹ̀san máa ń tàzá ká nìyẹn ẹ ń bá lè jẹ́ ẹni tó ṣe yí pé ó ṣàfọ̀mọ́ṣẹ́ rẹ̀ tí ò da nǹkan pọ̀ mọ́ náà. ولقد أوحينا إلى موسى ọlọ́ọ̀bá tí ọlá rẹ̀ ga gẹ́gẹ́ bí a ti mọ̀ yìí pé inú súrà tí a wà yìí ọlọ́run ọba ń ṣe àlàyé fún wa nípa ọ̀rọ̀ ànábì Musa òun náà ni à ń sọ̀rọ̀ rẹ̀ bọ̀ ibi tá a dé níbi ọ̀rọ̀ ànábì Musa òun náà ni wípé àwọn tí wọ́n jẹ́ onídán wọ́n ti jẹ́ ẹni tó ṣe wípé wọ́n ti gbà fọ́lọ́run so Firaun. So, ó sì ti dẹrú yà ó ti dẹrú yà bà wọ́n lánàá náà sọ fún wa rí pé ó fi yà yẹn ó fi jẹ wọ́n a ṣàlàyé fún wa náà pé ìyàwó rẹ̀ ó wà nú àwọn tó ṣe kí ni o tó fi yà jẹ gbogbo wọn pátá yányán gbogbo wọn lọ pa tán yányán tí wọn dẹ̀ di ẹni tó ṣe yí pé wọ́n di ṣùádà wọ́n dẹ̀ tó kú sójú ọ̀nà àtọ́lọ́hún ọba lẹ́yìn ìgbà yìí kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà a kà fún wa náà lánàá tá a bá gbàgbé nínú sọ́tò àárọ̀ fún a kà fún wa lánàá náà yí pé fìràwọ̀n tún fìyà àwọn tí wọ́n jẹ́ àwọn Banu Israel ó fìyà jẹ wọ́n ó ní kó tún máa pa àwọn ọmọkùnrin kó wọ́n bá àrán o kó wọ́n bá Musa kó wọ́n bá àrán lọ́wọ́ Musa wá ní kí wọ́n ṣe sùúrù lánàá Musa so ṣùgbọ́n a fẹ́ ṣàlàyé fún wa kíta yóò lè bá a sopọ̀ mọ́ra wọn pẹ̀lú nǹkan tí a fẹ́ kà yìí a lọ sínú suratu Yunus aya eighty three níbẹ̀ so òun fẹ́ ṣàlàyé fún wa nígbà tí ọ̀rọ̀ àwọn onídán nígbà tí ó parí tán yányán eighty three nígbà tí ọ̀rọ̀ àwọn onídán nígbà tí ó parí a sọ fún wa wípé Fáráò fìyà jẹ àwọn tí wọ́n jẹ́ àwọn ìran Musa ọlọ́wọ́n bò fún lágbára lórí Musa àti Arun ọlọ́wọ́n bò fún lágbára lórí wọn mọ́ ọlọ́run ti sọ ìbẹ̀rù sí ní ọkàn tó gbọ́ ọlọ́run bá lóun wà pẹ̀lú àwọn méjèèjì so látara bẹ́ẹ̀ tabawo láti bi aya eighty two yẹn eighty three láti fẹ́ kà á ti rí i pé òun ṣàlàyé fún wa yìí pé àwọn tí wọ́n jẹ́ àwọn onídán ọlọ́run ti bà dán wọn jẹ́ gbogbo ẹ̀ ti parí báyẹn ṣùgbọ́n lẹ́yìn wá gbà náà àwọn wo ọlọ́run á fẹ́ ṣàlàyé fún wa ní àyà eighty three ọlọ́run ní fama amanali musa ilà zoriyatun min qawmihi ọlọ́run ní wọ̀pàmà amánàlì musa kò ní gbàgbọ́ sí musa ilá zòrí yàtọ̀ mí káómì yìí àwọn èèyàn díẹ̀ nínú àwọn èèyàn musa ló lè nígbàgbọ́ sí musa lẹ́yìn ìgbà tọ́rọ̀ onídán tó parí tó yanyan mo fún wa pé ọlọ́run rán musa sáwọn àbánú sọ ìlànà ṣùgbọ́n fìlà ń sọ pé owó tó máa fìyà jẹ àwọn àbánú sọ ìlànà wọ́n máa pa ọkùnrin wọ́n máa pa òun máa fa àwọn obìnrin lẹ̀ so látara bẹ́ẹ̀ ìtọ́tẹ̀lé àlámọ̀rí àwọn onídán ni wípé àwọn èèyàn díẹ̀ ni wọ́n gbà fún kíni o Musa kí ló dé jẹ́ pé èèyàn díẹ̀ ló gbà fún Musa aláfàáfin mẹ́fẹ̀rẹ̀ àọ́nà wàmálà ìdím ayẹ̀fọ̀tínà o torí pé nítorí wípé àlá nìyẹn nítorí ìbẹ̀rù tí wọ́n ń bẹ̀rù kí ni o fèrè áhùn àtàwọn jẹ̀mọ́ fèrè áhùn á ń yẹ fìtínà hù kí wọ́n má ṣe kí ni o kí fèrè áhùn náà má fi fìtínà kàn wọ́n torí bẹ́ẹ̀ bá láwọn gbà fún Musa báyìí ó ti jẹ̀bi ẹ bá ti sọ pé gbà fún Musa jẹ̀bi kúrò ṣùgbọ́n èèyàn díẹ̀ àwọn ni wọ́n wà pẹ̀lú Musa tí wọ́n gbà ọlọ́wà ni wà yín nà náà làálẹ́ọ̀ filẹ̀ àrùn. ọlọ́ni pílánà tẹ́ ń wò yẹn ẹni tó jẹ́ èèyàn tó ga lórí ilẹ̀ ẹlẹ̀ tó wà ní lórí ilẹ̀ ẹlẹ̀ tiẹ̀ ti ń kọ́ńtró nílẹ̀ mísírọ̀ ọ̀gá lórí ibẹ̀ kéré lórí gbogbo ilẹ̀ ayé agbára rẹ̀ kọjá ilẹ̀ mísírọ̀ làálẹ́ filẹ̀ àrùn. ọlọ́wà ni wá ináwó làmínà lè mọ́ sẹ́rẹ̀ fi ọlọ́ni pìrànà tẹ́ ìwò yẹn laminali musiripin ọlọ́ni ó wà nú àwọn olùkọjá àlà ìfẹ̀ràn ọlọ́ni ó wà nú àwọn olùkọjá àlà so nígbà tí pìrànà wá ṣe kí ni pìrànà máa ń fìyà jẹ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jẹ́ àwọn àbànú ìsọ̀rọ̀ àti kà yẹn fún wa lánàá ìfẹ́ ká tún kà níbí Musa dẹ̀ sọ fún wa wípé kí wọ́n jẹ́ ẹni tó ṣe wípé kí wọ́n gbà fọlọ́run kí wọ́n máa bẹ ọlọ́run Musa sọ bẹ́ẹ̀ fún wọn so wọ́n máa kà fún wa ìtọ́nà bá ránṣẹ́ sí Musa aya eighty seven nínú aya tínú tá a wà yìí wọ́n máa kà fún wa ń bẹ̀ tọ́lọ́ máa ní kí àwọn tó bá gbà fún Musa kí ọlọ́run ní kí wọ́n máa ṣe wà á ó àìná ìlà Musa wà á kì í ni àwọn aránṣẹ́ lọ bá Musa àti aruna ọmọ ìyá rẹ̀ ọlọ́run nígbà tá a ránṣẹ́ lọ bá wọn kí lásán fún wọn àwọn tàbá wà á lèka omi kò máa bì ní sírọ̀ bùyóòtà. ẹ̀yin méjèèjì ẹ gbọ́dọ̀ kó lẹ́ẹ̀mí sírọ̀ o tó ti bí ìfẹ́ wọn ti bí ìyájá àwọn èèyàn tó ẹ gbọ́dọ̀ kó ẹ máa gbé pẹ̀lú àwọn èèyàn yín ní mísírọ̀ bùyúta ilé tí wọ́n ń gbé ni ẹjọ́ máa gbé ṣùgbọ́n wájú àlùbọ̀yò ta kan kíbọ̀lá tán ilé yín ẹ jẹ́ kí ẹ mọ ibi tí kíbúlà wà kẹ́ ẹ kọjú síbi tèmi ọlọ́run bá ní kẹ́ ẹ kọjú sí wá á kí mọ̀ sọ́la ẹ bẹ́ẹ̀ kí ló ní ọlọ́run bá ẹ bá yọ ìfẹ́mi ọlọ́run wà bá ṣírẹ̀lẹ̀ mọ́. àwọn n'igbagbọ pẹlụ rẹ tí wọ́n bá ọjọ́ wọn bọ́ kírun pẹ̀lú rẹ wàbá ṣìlì wọn fún wọn ní ròdù ní pé ẹ padà borí Fáráò ẹ padà borí Fáráò so látara bẹ́ẹ̀ á lọ kà ní ìsìn náà ìyẹn àwọn ọrọ tó tẹ̀lé yìí kúrò di a lọ sínú là lọ ṣe èyí tó jẹ́ pé aya one thirty sí one hundred and thirty five ẹni sọ́tò àrọ́f. ولقد أخذنا آل فرعون بالسنين. ọlọ́ni ولقد أخذنا آل فرعون sọ́tò àrọ́f Quran seven aya one hundred and thirty ọlọ́ni ولقد أخذنا آل فرعون بالسنين ọlọ́ni àwa mú nǹkan tí wọ́n ń pè ní ọ̀dà nǹkan tọ́lọ́wọ́n bá fi tọ́lọ́wọ́n bá fi fìyà jẹ àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn fìlà nǹkan méje ni ọlọ́wọ́n á fẹ́ kà fún wa bíi olóńní wa la kọ́dí akadínà aláfèrè ni olóńní akọ́kọ́ jẹ́ kí ọ̀dà núùlù kọ́ dá wọn alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì ọlọ́ni wà nọ́ọ̀sì mina samarot ọlọ́ni ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n tún wá dáko ìgbà tá a fẹ́ máa ká oko wọn ọlọ́ni nǹkan tíntìntì ni wọ́n rí ká ń bẹ̀ ọlọ́ni ajẹ́kọ́nù ṣẹlẹ̀ sí wọn àwọn ìtàn ajé àwọn tí wọ́n gbà fún Musa ọlọ́ni tó ní kíláàbí ṣe bẹ́ẹ̀ làálàáhùn yàrá karùn ọlọ́ni afẹ́kọ́jẹ́ pé káwọn náà ronú. kí wọ́n fi lè je ẹni tó ṣe yí pé wọ́n ó lè gbà fún Musa ṣùgbọ́n òun ronú ọlọ́wà ní kíni. fàyílà já àtìwúmúlẹ̀ hasanatu. ọlọ́run ní fàyílà já àtìwúmúlẹ̀ hasanatu kọlu lánà àádì dáadáa díẹ̀ tọ́lọ́mbá ní ọdọ́dọ́ wọn wọn ò ní ẹ̀rí lánà àádì àwa la jẹ́ kí dáadáa ṣẹlẹ̀. ntí wọ́n wí nù. wàyí tún sí bó ń ṣe iye àtún gbogbo wàhálà tó bá wá ṣẹlẹ̀ sí wọn yàtàtọ̀ yarú bí Musa wà máa ma àwọn. wọ́n wà ní ẹ̀sìn tí Musa ń sìn àtàwọn tí wọ́n jọ ń ṣẹ̀sìn ẹ̀sìn ẹni kó bá wọn nù lù yìí o gbogbo wàhálà tẹ́rí tí ń ṣẹlẹ̀ yìí o ẹ̀sìn tí Musa ń sìn ni o àtàwọn ẹni jọ ń ṣẹ̀sìn àwọn ní àwọn ní kókòkòkò àwọn ní kó báyọ̀sì wọnú ìlú yìí o iye dáadáa tẹ́ dáa rí ní ìsìn dáadáa títí dáa rí pé oúnjẹ díẹ̀ dáa rí ọ̀wọ́ pé ọ̀wọ́ pé dáadáa dáa ń ṣe sòsà ni o wọ́n ti sọnù. ọlọ́ni àlà ìnàmá tọ́ irun ìhìndá ọlọ́ni ìyà tí ń ṣẹlẹ̀ sí i ṣe bọ́dọ̀ ọlọ́run ló ti wá tọ́ irun ìdàlà musa kọ́ ló kórìí bu wa orí ibu yàtọ̀ tó ṣẹlẹ̀ sí i ọlọ́run ló ní ó ṣẹlẹ̀ sí i ṣùgbọ́n wàhálà kínà àkìsàrọ̀hún láàyà. ṣùgbọ́n pọ̀lọpọ̀ wà ọmọ wọn kàn ń tẹ̀lé fi àwọn náà gọ́gọ́gọ́ náà ni tó bá ti wí náà wọ́n ń tẹ̀lé. ẹ̀rí wọ́n tún wá ń sọ fún Musa pé. wàkọ́lù mahma ta tinabi. wọ́n ní wàkọ́lù mahma ta ìmìnà àyà wọ́n ní wọ́n Musa whatever èyíkéyìí tó o bá rí kó o mú wá tó o sọ igbe àmì ọlọ́run ni kíní kan ni lítẹ̀sẹ̀ ara náà bí a tó o fẹ́ máa padà mọ́ wa onídàáni àti màgbó ń dání ọ́ ọ̀rẹ́ máa mú èkéyà àmì tó o bá rí kó o mú wa fàmà nánà lákà bímọ ìwọ musa àlè gbà fún ọ láéláé àlè gbà fún ọ láéláé ọlọ́run tó wà ní ọ̀dà ńgbà náà àti fi nǹkan méjì dàn yín wò ẹ̀ tó gbà á ọlọ́run wa ní ọ̀ya. sálínà àlẹ́ ìmọ̀ tún. ọlọ́run wa ní òjò ńlá kó tún rọ̀ lé wọn lórí tí ń gbé gbogbo nǹkan lọ. ọlọ́run ní kójó ńlá tún rọ̀ lé wọn lórí. ọlọ́run tún ní wálé ìjà rọ̀. wọ́n kàn tún rí pé tata kàn tún kúnnú ìlú ah, ah. túfánù yẹn lọ́wọ́ kọ́ wá tí wọ́n bá tí kankan bá ti wá ṣẹlẹ̀ sí wọn wọ́n lọ bá Musa aya wa bẹ̀ pé tí wọ́n bá ti ṣẹlẹ̀ sí wọn wọ́n lọ bá Musa Musa ọba wọn ṣàdúrà Musa náà wọ́n lọ bá Musa òbí ṣàdúrà Ọlọ́run tó mú pé òjò tó máa ṣe kinní ma ìmí ò tún sẹ wọ́n tún ní àgbà fún ọ ní tó bá rí kó ṣe akànni ọba ṣàdúrà lásán ni so Ọlọ́run tún ní kí mi ò tún ṣẹlẹ̀ wọ́n tún lọ bá wọ́n tún ṣàdúrà wọ́n tún ní àgbà fún ọ àgbà so gbẹ́dí ṣe nu tọ́lọ́ fi méjèèjì wá wọ́n lè jẹ àrọ̀ ọ̀dà tún ní ó tún lù tí mọ ibi tó ti wá wọ́n tún ní mo sóòtú sàdúrà ọlọ́run gbàdúrà wọn. Mm, ní kí gbogbo wọn irun orí wọn wọ́n fẹ́ràn wọn ṣe wí ọlọ́run tún ní kí iná orí ó tún máa kún gbogbo irun orí wọn. wọn ò tún gbà tún ní kí ni ọlọ́ni wà dáná river nile omi wọn ọlọ́ni kò di ẹ̀jẹ̀ àwọn tó gbà fún Musa nìkan ní romi pọn àwọn tí wọn ẹ̀jẹ̀ nìkan ní bá ń bẹ̀ ọlọ́ni àyà tí mo bá a sọ̀la àwọn àmì yìí ọlọ́ni àṣewọ́nlẹ́yọ kọ̀ọ̀kan ni òkè ṣe bá a ṣépọ̀ lẹ́ẹ̀kan náà àṣewọ́nlẹ́yọ kọ̀ọ̀kan ni tẹ̀kẹ́ Musa ọ̀sẹ̀ bá wọn bẹ lọ́ọ̀ni kó tó lọ tó ti bẹ́ẹ̀ lẹ́wọ̀n sì tún gbà ọlọ́wọ́ ni pastakibaru ọlọ́run ni wọ́n wá ya wọ́n ya gidimẹ́ka wọ́n ṣe gidimẹ́ka ìtàyẹ̀yẹ wàkánù mi mújìrìmí ọlọ́run wàkánù kọ́ọ̀mọ̀ mújìrìmí ọlọ́run ni wọ́n jẹ́ ìyẹn tó jẹ́ pé ìyẹn burúkú ni wọ́n mújìrìmí kèfèrí ni wọ́n so ọ̀rọ̀ ọ̀gẹ́ mújìrìmù àmọ́ túmọ̀ kọ́ọ̀mọ̀ mújìrìmí kèfèrí ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ tó wà ní Kùránì mújìrìmù kèfèrí ni wọ́n túmọ̀ sí i ọlọ́run wọ́n lọ máa wakọ̀ àlẹ́yìn. ọlọ́run nígbà tí gbogbo ìyà yìí pátá yányán ti ń ṣẹlẹ̀ lé wọn lórí tí ìyà yẹn bá ti ń ṣẹlẹ̀ lé wọn lórí kọlu ya Musa wọ́n wàá sáré bá Musa wọ́n ní wọ́n Musa udiwulana rọ̀ bàkà ọ̀rọ̀ bá bẹ́lẹ̀ ọba rẹ̀ wọ́n mọ̀ pọ́lọ́ rẹ̀ lẹ́kọ́ bẹ̀ bí mọ́ àyíndà ìndà pẹ̀lú tọ́lọ́ ti sàdéhùn fún wọn pé wọ́n mọ̀ gbàdúrà rẹ̀ bá a bẹ lóhùn pé káṣáfúta anna regis tọ́lọ́ bàbá lè sí kúò fún wa ìyà tó wà lẹ́lẹ̀ yìí ah, ah. kílókù lànà òmìnira ńlá lákà àgbọ̀ ọgbọ́ àgbọ̀ ọgbọ́ wàlá lórí sí anna máa gà bá Musa ti sọ aṣọ mu pé ọlọ́run ní kò ní kí kó kọ́ àwọn bàní sọ́yìnlá fún mi kí n máa kó wọn lọ sí Bethel mekdas fẹ́ràn lóhùn láéláé òun lè kó fún ọ̀hún ni àgbọ̀gbọ̀ ah, ṣùgbọ́n ní sáré rẹ̀ kólẹ̀ á kò gbọ́n fún ọ kọ́ ọmọ kó lọ. Fàlọ́mà kàṣàbùnà ánìhùnmọ̀ ríjìsì ọlọ́run nígbà tí kàṣàbùnà ánìhùn ríjìsì nígbà tá a sí ìyà ìyà yẹn ìlà ajali balaba síyà yẹn pé ẹtì ẹ̀jẹ̀ àfìyà yìí ká tiẹ̀ kó tiẹ̀ kọ́ kó nà di táìmù kan home baali guhu táìmù kan tí wọ́n kàn ra lò díẹ̀ ẹ̀jẹ̀ àtúwò náà bẹ́ẹ̀ wọ́n tiẹ̀ nígbàgbọ́ ọlọ́run ní kíni o ìdá òòrùn yá òun kù àdéhùn tí ó ṣe ó lẹ́wọ́ ò lè tẹ̀lé wọ Musa àlè fìbà ní Israẹla kankan lẹ̀ fún wọn wọ́n ó tú àdéhùn yẹn ni bí wọ́n ti ṣe fún Musa nìyẹn Musa àti Firaun bí wọ́n ti jọ wà nìyẹn títí títí títí tí ìyẹn náà Musa náà wò yí pé ah ọ̀rọ̀ bí ọlọ́ọ̀ ìdíbẹ́ sú èmi o lọ́ba tọrọ àdúrà pé ìgbésí àdúrà máa bá lọ nínú suwatu Yunus aya eighty eight ibẹ̀ ló ti wá ibẹ̀ ni Musa ti wá tọrọ àdúrà so ìgbàdo sú Musa gbogbo gíní ẹ̀ ti ṣẹlẹ̀ ó wá sú Musa kí wàá ní ọlọ́run wa kọ́lá musa nam. rabbana innaka àtẹ̀yẹ́ta fìrí àwọnà wà màlá àwùzínàtà wà àmùwà. ó ní ìwọ ọlọ́run ṣe bí wọ́n lọ fún fíráúnà àtàwọn èèyàn rẹ̀ ó fún wọn lọ́ṣọ̀ọ́ ó fún wọn lówó ó fún wọn lágbára fílẹ̀ àyà àti dùn. ṣé bí wọ́n lọ fún wọn lágbára ní gbogbo ilé ayé ìwọ náà kọ́ ló gbàgbára mú ẹ liyudilu rọ́bànà liyudilu ansẹ̀bílì ìwọ náà sì mọ Ọlọ́run sì mọ lámùlẹ̀ akíba ó sì mọ pé tí ó gbẹ̀yìn tó fún ẹni pé wọ́n mọ̀ sí àwọn èèyàn lọ́nà ni síbi wọn náà mọ̀ pé wọn ò ní lówó dáadáa wọn ò ní lágbára dáadáa ìwọ Ọlọ́run ah, ah. ó mọ̀ pé ẹni yìí ó mọ̀ bẹ́ẹ̀ Ọlọ́run. Ah, <laughs> so rabana gbégi ni. rabana tó ní. miss ala amu wa ọlọ gbogbo owó wọn pàpà gbogbo ẹrun pàpà owó ẹrun pàpà owó ẹrun ah wáṣídúdẹ aláàkúlù ọkàn wọn yìí jẹ ẹ̀rẹ́ kó nígbàgbọ́ mọ́ àwọn tí mú mi ṣe é jù wáṣídúdẹ aláàkúlù bì bá ń di ọkàn wọn pa àmọ́jọ wọn nígbàgbọ́ mọ́ yúmínú ata yàrá òòlẹ adábalẹ àlè. ọlọ́mọdé wo nígbàgbọ́ ìbàdàmà tó rí àlọ́ kan báyìí tí wọ́n fẹ́ fi jẹun báyìí ni kó tó nígbàgbọ́. <laughs> ọlọ́wà ni wọ́n Musa kọ́ ọ́ lakọ́ni oúnjẹ bá ti dá wa ọlọ́ni kọ́lá kọ́ni ujibat dáhùn àtúkùmá ọlọ́ni àdúrà tiwa àti haruna ṣe èmi ọlọ́run ọba tiwa gbà báyìí mo ti gbélé yín o fasitẹ́kìmá ẹ̀yin méjèèjì ẹ̀ dúró dáadáa wàlá tẹ̀bí àmì sẹ̀bílà lẹ́dínà láyà lẹ́mú ìtì bá ti ní ẹ máa ṣe ni ẹ máa ṣe ẹ má tẹ̀lé ọjọ́ ọ̀nà àwọn tí ọba ti nígbàgbọ́ o ìtì bá ní ẹ máa ṣe ni ẹ máa ṣe ìyẹn lọ́wọ́ á jẹ́ pé ọlọ́run wa ṣẹ̀ṣẹ̀ wá sọ àyàtà á fẹ́ ka ìbẹ̀ náà láti dúró so láyà títì tá a fẹ́ ka ìṣẹ̀ṣẹ̀ wá ṣẹlẹ̀ ọlọ́run wa ránṣẹ́ lọ bá Musa wípé ìwọ Musa àyàtà wa ń kà ní suratu tọ́ a lọ́wọ́ pé Musa ó kọ́ àwọn ọmọ bàní Israẹli jáde lóru ni o òru ló kó wọn jáde ọlọ́wà ní àyàtà wa ń kà tó jẹ́ àyà seventy seven ọlọ́ni wàhálà kọ́dí àwọn àìnà ìlà Musa àwọn ọlọ́run ọba tí wọ́n ránṣẹ́ lọ́ọ́ bá Musa anẹ asiri bí ìbàdí ọlọ́wọ́ ní kó gbogbo àwọn ẹrú sí mi àwọn bàní sọ̀rọ̀ ìlà òru ni ó kó wọn jáde tí fúlàní ò ní ṣe kí ni o tí ò ní í mọ̀ ó ní kó kó wọn jáde eléyìí ò lè gbọ́ nǹkan kan mọ́ kò lè fara bàtí sáré alẹ́ fún ọ kò sì lè nígbàgbọ́ mọ́ o sì ti sàdúrà náà pé kọ́mọ́ ni mọ́ so ntòkù ni pé lọ́ọ́ kọ́ àwọn bàtí sọ̀rọ̀ yìí jáde ní òru. fàdírìbù làwọn tọrí kan fìlẹ̀ báhárì yabasa ọ wàá ṣe kí ni o tó bá ti dé odò lu ojú ọ̀nà fún wọn tí ó jẹ ojú ọ̀nà tó gbẹ fún wọn nínú odò yóò gbẹ wọn kọjá ń bẹ nínú ìbánáàlì wọn kọjá ń bẹ látàkọ́ fúdárọ̀ kan òní bẹ̀rù wípé fìlàwọn ò lè yín bá láíláí fìlàwọn ò lè yín bá ó lè lé dàgbà tí ó lè yín bá kò lè lè yín bá láíláí wà látàkṣà ó sì ní bẹ̀rù pé tẹ̀lé sínú odò wọn náà rí gbé bí ó ti rọrùn ni ṣùgbọ́n àwọn bá ti sọ fún Fáráò nìyẹn so orí àyà náà ni a ti máa ṣe tẹ̀sí lọ ní ọ̀la so ètí agbọ́lóyìn kọ́lọ́njọ́ sí wa láǹfààní kọ́lọ́njọ́ wúlò fún wa subhanaka Allahumma wa bihamdik. shadow la ila illa ant astaghfiruka wa atubu ilaik